mo kí yín káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lẹ́yìn tí ilé-ẹjọ́ ti dá ìwọ̀n oṣù mẹ́fà fún ìlúmọ̀ọ́ká ọkùnrin tí ó múra bí obìnrin Idris Okuneye tí a mọ̀ sí Bobrisky ní ọkùnrin kan tí ó múra bí obìnrin tí ó pe ara rẹ̀ ní Natasha ti wí pé òun yóò délé ipò mummy of Lagos ti Bobrisky tí ó ṣòfò dìgbà tí yóò dé láti ẹ̀wọ̀n. I'm the new acting mummy of Lagos. So if you have any problem that requires our how to join our kingdom <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án awuyewuye ọ̀rọ̀ lórí ìlúmọ̀ọ́ká olórin David Adeleke tí a mọ̀ sí Davido àti ọ̀rẹ́ minú rẹ̀ ará ilẹ̀ Amẹ́ríkà kan ni ó lọ lórí ìtàkùn ayélujára lẹ́yìn tí ọmọbìnrin náà fi àwòrán àwọn méjèèjì níbi tí wọ́n ti dìmọ́ ara wọn sí orí ìtàkùn ayélujára ọ̀pọ̀lọpọ̀ wípé kí ó lọ bẹ Chioma ìyàwó Davido lẹ́yìn tí obìnrin náà sì wípé òun kò mọ̀ wípé ó ní ìyàwó àti wípé ọ̀rẹ́ lásán ni òun pẹ̀lú ìlúmọ̀ọ́ká náà jẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing ti fi fọ́nrán fíd fídíò ayẹyẹ ìkàwégboyè ọ̀jọ̀gbọ́n rẹ̀ sí orí ìtàkùn ayélujára tí ó sì ń kí ara rẹ̀ kú àṣeyege bákan náà ni ó kìlọ̀ fún àwọn aláhesọ kí wọ́n kíyèsára nítorí òun kò ní fi àyè gba kí wọ́n kọ ìkọkúkọ nípa òun láì fi wọ́n jófin ó tẹ̀síwájú láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ń kí i kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje fọ́nrán fídíò bí ìlúmọ̀ọ́ká olórin Mercy Chinwo àti ọkọ rẹ̀ ṣe lọ sí ilé ìwé fáfitì ti ìlú Port Harcourt fún ètò orin tí wọ́n sì fún àádọ́ta ènìyàn ní ilé ìwé náà ní ètò ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ níbi ìpàgọ́ náà ni ó gba orí ìtàkùn ayélujára kan lẹ́yìn tí àwọn ènìyàn sì ní ohun kan tàbí òmíràn láti sọ sí ọkọ àti ìyàwó náà yálà nípa ọmọ wọn tàbí ìfẹ́ tí ó wà láàárín àwọn méjèèjì. Also decided to give scholarships to So we are going to give a 100% scholarship to 50 persons ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin Paul Okoye ti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ tí ó wà láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ ìgbà kan rí Anita látàrí àwọn ọ̀rọ̀ ìdojúkọ tí àwọn ènìyàn ń sọ sí olólùfẹ́ rẹ̀ Ifeoma lórí ìtàkùn ayélujára Ifeoma ti tẹ̀síwájú láti wí pé òun kò mọ bí ìrìn àjò ìgbéyàwó Paul sí Anita ṣe dàrú àti wí àpọ́n ni Paul nígbà tí òun pàdé rẹ̀ lẹ́yìn tí Paul náà ti wí pé àwọn ènìyàn kàn wá àwáwí láti fi ẹ̀bi sí ọrùn ẹnìkan ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú Nneka Kate Jones tí a mọ̀ sí Katrina ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọ̀rẹ́ rẹ̀ bí ọmọ ìyá kú ayẹyẹ ọjọ́ ìbí nígbà tí ó fi fọ́nrán fídíò bí ó ti ṣe lọ wẹrí lódò lẹ́yìn ikú ọkọ rẹ̀ tí ọ̀rẹ́ yìí sì ràn lọ́wọ́ pẹ̀lú ètò náà eléyìí ni ó fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àtìlẹ́yìn tí ó sì gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti má tijú àti béèrè fún ìrànlọ́wọ́ bí ọ̀rọ̀ wọn bá fẹ́ rújú èyí ni ọ̀pọ̀lọpọ̀ ń tako orin tí ó fi sí fọ́nrán fídíò náà wípé kò bójú mu. ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Destiny Etiko ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti wí pé aburú kan ò ní ṣẹlẹ̀ sí òun nítorí òun kò ṣe aburú kankan eléyìí ni ó wáyé lẹ́yìn tí àwọn àlùfáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sọ fún nípa àwọn tí ó ń pèrò láti ràn lọ sí òdì kejì ayé èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi àdúrà ràn lọ́wọ́ wípé nǹkan kan kò ní ṣẹlẹ̀ láti sọ̀rọ̀ lórí bí ìlúmọ̀ọ́ká òṣèré Ijeoma Josephina Otabo tí a mọ̀ sí Fina ṣe kọ́ bàbá rẹ̀ tì lẹ́yìn tí ó di ìlúmọ̀ọ́ká bí wọ́n wípé kò bójú mu kí ọmọ kọ bàbá tí ó gbárùkù tì láti ṣe oríire sílẹ̀ lẹ́yìn tí ó bá jẹ́ èèyàn tán ó ṣe àfikún wípé kí wọ́n bá òun wá bàbá Fina kàn kí òun lè fún un ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà léyìí tí àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí ọ̀rọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Múyìwá Adémọ́lá ti lo ìtàkùn ayélujára rẹ̀ rẹ̀ láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti máa rántí àwọn tí kò ní tó wọn kí wọ́n tó máa ro àròkàn tí ń fa ikún àsundà lórí àwọn tí ó ní jù wọ́n lọ èyí ni àwọn ènìyàn ti ń fèsì sí tí wọ́n sì wí pé òtítọ́ ni ó sọ àti wípé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin Kelechi Austin Miles tí a mọ̀ sí Tekno ti tako àhesọ wípé ó gba iye owó tí ó tó bílíọ̀nù kan náírà lọ́wọ́ ìlúmọ̀ọ́ká olórin Kiss Daniel oníròyìn orí ìtàkùn ayélujára kan ni ó sọ eléyìí di mímọ̀ hàn lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì wí pé ó jẹ́ èsì ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé ṣùgbọ́n Tekno wí pé irọ́ tí ó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ fún abala àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni oníròyìn yìí ó dàbọ̀.